الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú tó kúrọ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. kó fi súnà rẹ̀ borí o. bismillah walhamdulillah wasalaatu wasalaam ala khatami nabiyyin muhammad bin abdullah. وعلى آله وأصحابه السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lágbà àti lọ́mọdé nílé àti lájò mo kí wa ní kíkí ti Islam pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ káàbọ̀ sórí ètò wa. ètò yín Taalim TV ẹ káàbọ̀ sórí àkórí ọ̀rọ̀ wa iro Amadiya iro Amadiya iro Amadiya ni. àkòrí tí ó tún bẹ̀rẹ̀ báyìí èyí sì ni ìjókòó kẹrìndínlógún sixteenth ìjókòó kẹrìndínlógún irú rẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó ń fún wa láǹfààní láti ṣe láti máa sọ tó tún fún wa láǹfààní láti máa gbọ́ láti máa rí wò àdúpẹ́ fún Allah lórí eléyìí. abẹ́ àkọlé kejì la wá wà lábẹ́ àkòrí ọ̀rọ̀ wa irọ́ amadíyà òun náà sì ni àwọn tíra sánmà ìjọ amadíyà. ẹyin ìjọ amadíyà o níbo lẹ wà ẹ má ṣe ọ̀rọ̀ ní abetí dídì ẹ̀yin náà mọ̀ pé irọ́ ọyìn ni mò ń sọ lọ́wọ́ láti ọjọ́ mẹ́rìndínlógún sẹ́yìn ó yẹ kẹ́yìn náà ti wà níkàlẹ̀ pé irọ́ wa wo ló tún fẹ́ já lónìí. torí pé ojoojúmọ́ ni mò ń já yín nírọ́ irọ́ tẹ́ gbé wọnú ẹ̀sìn ìsìláàmù. wàyí àwọn àyà tí Mirza Gulam Ahmadu alikazabu ànábì ìjọ amadiya òjíṣẹ́ ìjọ amadiya. màádì ìjọ amadíyà mẹ̀sáyà ìjọ amadíyà àwọn àyà rẹ̀ tànàbí yín wá jí nínú àlùkùrù àání alápọ̀nlé àwọn là ń yànnà náà lọ́wọ́ àwọn ni à ń yànnà náà rẹ̀ lọ́wọ́ tí ọ̀gá yín tọ́ba jí ànábì ìjọ amadíyà rẹ̀. tó fẹ́ jẹ́ òjíṣẹ́ ìjọ amadíyà rẹ̀ kì í ṣe pé yóò wá jí ọ̀rọ̀ tí olúwa ẹlẹ́dàá bá ànábì islam sọ àbí o mọ̀ pé olè nìyẹn ni ìwọ olè nìyẹn ọwọ́ sì ti bà á àsàtànà a tọ́ka sí ààyè thirty one àyè thirty one àti tọ́ka sí nínú al-istifta ní àwọn àyè tí Mirza Gulam Ahmadu ibi tó ti ń jí tó ti ń jí àwọn aya alukurani alákànlé nígbà míì ó máa jí aya wa ó máa lódìdí nígbà míì ó máa jí ní ààbọ̀ tó bá wá jí tán èyí tó jí lódìdí nígbà míì ó lè sọ pé báyìí náà ni ọlọ́run ti bó ń sọ̀rọ̀ nígbà míì èyí tó jí láàbọ̀ láàbọ̀ ó lè mú àbọ̀ náà wà kó ní ọlọ́run ló bó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà míì ẹ̀wẹ̀ ó máa panẹ́jì tiẹ̀ á mú àwọn ọ̀rọ̀ míì á tì í bọ̀ ó lè gbámọ́ wájú ó lè gbámọ́ lẹ́yìn ó lè gbámọ́ láàrin. gbogbo ìwọ̀nyí pátá ló ní ìsìn ẹ jẹ́ ká wá lọ sí inú al-istiftah sura al-istifta ti mirza gulam ahmadu fún ìjọ amadiya ẹ jẹ́ ká lọ síbẹ̀ báyìí. ọ̀gbẹ́ni tàbí ọlọ́gbẹ́ni mirza gulam ahmadu òpùrọ́ ibi tí ayànnànà súra rẹ̀ dé lánàá òun ni ibi tó ti sọ pé já àlẹ́ hákù wàzàhákọ̀ lè bá tìlù hádà lẹ̀dí kúntùm bìhí tàstàjìlùún. ọlọ́ọ̀mù kan nínú. sura kan ọmú bẹ̀rẹ̀ nu kan ọmú parí bíi súrà míì ọba jẹ́pọ̀ mọ́ra wọn lórí kóòsà. ọmọjá lehaku ọlọmọ nínú Isra Quran seventeen Quran seventeen verse eighty one ọlọmọ wàhádà lẹ́dí kúntùbẹ̀rẹ̀ tẹ̀sán àjìlún. ọlọ́mú yẹn nínú sọ́lọ́tù Zariyat Quran fifty one verse fourteen ọjọ́ kọ́ mọ́ra wọn. olè olè ajíbolè ó ń jí Kúránì. ìta tó wá fẹ́ tọ́ka sí báyìí tó tún lọ jí mú òní gbólóhùn anta ala bayyinatin min anta àlàbàyínàtín min rabbika. anta àlàbàyínàtín min rabbika. ọlọ́jí anta àlàbàyínà ọlọ́jí mú àlàbàyínàtín min rabbika ọlọ́rẹ̀ jí mú nínú súra al-an'am. Al ọlọ́jìmú nínú sura al-An'am Quran six verse fifty seven ibi tí Mirza Ghulam Ahmadu ti lọ jí gbólóhùn yẹn mú wá nìyẹn. Sura Al-An'am Quran 6 verse 57. Ibẹ̀ ni Allah ti sọ pé, Kul inni ala bayyinatin min قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين kúl ìní alábáyé náà ti mi rọ́bì nígbà tí Mirza Gulam Amadu tó fẹ́ tọwọ́ bọ̀nú súra yẹn súra Al-An'am Quran six verse fifty seven àwa ni anta alábáyé náà ti mi rọ́bì ká ẹ̀yin ìjọ amadíyà olè lọ́gá yín Mirza Gulam Amadu ọlọ́jàlè alábàyínàtín mìrọ́bì ọwọ́ lọ ọlọ́pànàbí tiẹ̀ ọwọ́ sọ di anta alábàyínàtín mìrọ́bìkà. omi aya mi Mirza Gulam Ahmadu ó ní olúwa ẹlẹ́dàá ó sọ àyà kalẹ̀ fún òun wípé kàfáínáàkà alimustahaziin ó ní ọlọ́run sọ àyà yẹn kalẹ̀ fún òun ó jí yẹn mú lódìdí ni o ó jí mú lódìdí ó sì gbé bẹ̀bẹ́ sínú súra al-istiftah rẹ̀. ok àbọ̀ náà ló jí ọjà nǹkan kan lẹ̀ nínú sura al quran fifteen verse ninety five ohun tó lọ ń sọ kalẹ̀ ni inna kàfáínà kàlí inna kàfáínà kà àlè mustahazi'in nígbà tí Mirza Ghulam Amadu tí ó jalè rẹ̀ ó mú iná ó mú kúrò bẹ́ẹ̀. ọmọ iná ọmọ kúrò mbẹ ọwọ alọhi tàfáínáka alimustahazi iin ṣáṣírí rẹ wàá tú báyìí àṣírí ẹ ti tú ó lè ní ọ ìyẹn jalè alukurani mọ́. aya mi, tí mirza gulam ahmadu tún jalè rẹ̀ fún ìjọ amadiya tó fi sọ̀rọ̀ ẹ̀ dànábì tó fi sọ̀rọ̀ ẹ̀ di òjíṣẹ́ tó fi sọ̀rọ̀ ẹ̀ di mẹsáyà tá à ń retí tó fi pera rẹ̀ ní mujadidu imamu mahadi ti fourteen century ó ní ọlọ́run ẹlẹ́dàá ó sọ aya méjì yìí kalẹ̀ fún òun wípé hal unabi ukum alama tanazalu shayatin hal unabiukum alama tanazalu shayatin alama tanazalu shayatin tanazalu ala kulli afakin afim ó ní ọlọ́run sọ ááyà méjèèjì yẹn kalẹ̀ fún òun irọ́ ló fi pa ó lọ jí mú ni ibi tó ti lọ jí ni súrà àṣùàrọ̀ Quran twenty six aya two two one àti two two two. aya two two one hali unabi ukum alama tanazalu alama tanazzalu shayatin ní àyà two two one àyà two two two tanazzalu ala kulli afakin afim ibi tí mirza gulam ahmadu ibi tó ti lọ jí àwọn àyà méjèèjì nìyẹn nínú súra àṣùn àrọ quran twenty six aya two two one àti two two two. ìjọ amadiya hali hali unabi ukun alama tanazalu shayatin ta ló ní orijinaliti rẹ̀ nínú anabi muhammadu àti mirza gulam ahmadu anabi ló ní náà anabi ni Ọlọ́run sọ ọ́ kalẹ̀ fún un. àmọ́ Mirza Gulam Ahmadu ó lè bí eku ní ajẹ́ lójú ńlé ni ọwọ́ lọ tọwọ́ bọ Quran nínú sura Ash-Shu'ara Quran twenty six ọwọ́ ajé àyà two two one ó jì mú two two two ó jì mú ọwọ́ àpòpọ̀ mọ́ nǹkan míì òun náà fi wá kọ̀mpóòsì súra al-Istiftah. aya míì tí mirza gulam ahmadu tún lati látinú quran fun ìjọ amadiya ó ní ọlọ́run sọ fún òun wípé wàlá tai as min rauhillah wàlá tai as min rauhillah ibi tó ti lọ jí mú mirza gulam ahmadu ó lọ jí gbólóhùn yẹn mú nínú súrátù Yusuf Quran twelve verse eighty seven Quran twelve verse eighty seven níbi tí Allah ti sọ pé Ànábì Yakubu ó sọ̀rọ̀ pé. يا بني اذهبوا فتحسسوا من يوسف فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله ولا تيأسوا من روح الله innahu la yai'asu min rauhillahi illa liqaumil kafirun innahu la yai'asu min rauhillahi illa liqaumil kafirun mirza gulam amadu olùjalè kùránì ó wá bọ́ sínú súrọ́tù Yusufu